kí ló fẹ́ máa bí ọnu àní kèfèrí ni wọ́n gbà tó ń bá wọn ṣẹbọ ọ̀ṣẹbọ ni wọ́n nígbà tí wọ́n náà bá wọn pè nǹkan mi lẹ́yìn Allah inú kí ni ń bí ọ àbó gbádùn nítorí pé mùsùlùmí kì í bá wọn ṣẹbọ mùsùlùmí kì í bá wọn pè nǹkan mi yàtọ̀ sí Allahu Rabbul Alamin ojú ọ̀nà tí islam rìn ojú ọ̀nà tó lágara ni à ń dalúrú papọ̀ wọn sápà òsínú islam mùsùlùmí jẹ́rìí pé kò sí nǹkan kan tó ṣe fún tó dojú ọ̀sìn fún àyàfi Allahu Rabbul Alamin tọ́ba tí wàá kọ́ ọmọdé kó nsìn kan mí pinrin gbàgbé ẹ̀ ìsìláàmù ẹ ti di tàn kò sì jẹ́rìí òdodo fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́ọ̀ni ọwọ́ afẹ́lómi òfin dípò ànábì onímùsùlùmí ni ọmùsùlùmí báwo ṣéwù wo ló ń fi dípò ànábì nù gbèsè ayé ẹ̀ ẹbí wọn sọ pé ṣéwù ló ń ṣe tiẹ̀ o ti ma ṣéwù tó yàn láàyò tó ń tẹ lọ́nà rẹ̀ tó ń gbọ́rọ̀ sí lẹ́nu yàtọ̀ sanabi wa Muhammad sallallahu alayhi wa sallam islam wo ló wá ń ṣe. wà iqami sọlẹ́ ká máa gbé sọlá ti dúró ìwé ṣe sọlẹ́ bóòlù ṣe jẹ́ mùsùlùmí. wọ́n wá wí tán wọ́n sọ pé asẹ́yìn lọ́lọ́ ni àwọn ètò òfin ọlọ́run là ń ka yìí kí sọ́dọ̀ bàbá rẹ ló ti wá ọ̀dọ̀ ọlọ́run lélẹ́yìí ti wá nígbà tí wọ́n fẹ́ sin lọ o sì fẹ́ kẹ́nìkan sálàyé òdodo fún ọ kó fi mà bórí ojú ọ̀nà lọ wà àbórí sìnà. wà ìta ìzàkẹ́ ọlọ́mọ bá fún ọ lówó tabua ọkọ̀ láti yọ zàkà ń bẹ̀ ìsìláàmù náà dà. òní tí yọ yọ gẹ́gẹ́ bí ìṣirò tí wọ́n sọ fún ọ yóò ti pọ̀ jù àjẹpẹ́ tí fún ọ ti pọ̀ jù nu tẹ́wọ́ àdúrà ọlọ́run kò dín tó fún ọ kù ọlọ́ọ̀fẹ́ kọ́lọ́run ó dín kù o sì fẹ́ yọ tọ́ ń bẹ́ẹ̀ àbà o ti kọ lẹ́tà sábúrú àti ká lọ ṣe hajj kí ló ń retí kó tó di pa lọ ṣe hajj tó ìwọ àmàni orígun kanú ní orígun ẹ̀sìn Islam tó bá fi ṣeré tó fi falẹ̀ tí ikú bá fi lè mú ọ lọ tọ́ àwọn sọ̀hábà ni ẹni tọ́lọ̀ ń bá fún lówó tó fún lálàáfíà nǹkan tó lè lò tí ó fi dé hajj ọwọ́ akọ̀ láti lọ ṣe hajj wọ́n ní kọ́ sẹ́sà láàrin kókó yahudi àbí nasara kìí ṣe eré ni hajj tóbi wá jẹ pé ẹni tó lágbára rẹ̀ ọ̀fẹ́ lọ oníkàlùkù kan ń pé ah, sọlọ wọn aburú náà ni ẹgbọrọ fà sọlọ wọn amú àwọn ni ẹgbọrọ sọlọ wọn fi àjẹ àwọn ni náà ni kọlọ kan pé kọ wà iná gan ti ń bínú kó tó gbẹndàlùkìyàmù nínú àdìsá nàbẹ sallallahu alayhi wa alihi wa sallam ní apá kan mi ń di apá kan rún nítorí ò tíì dé tó ìwọ fún mi láǹfààní tí ń fi jẹ́ pé apá kan mi ò ní di apá kan rún tí wọ́n á dé tán mi ni gbígbóná burúkú tẹ̀ máa rí lásìkò ẹ̀rùn yẹn mímí kejì ni tútù burúkú tẹ̀ máa rí lásìkò mímí jahannama ẹ̀gbọ́n gbà tọ́lọ̀ wọn bá ń ròyìn àlìjánà àti ìdẹ̀ra rẹ̀ àti táwọn ọmọ àlìjánà tí wọ́n bá pàdé ń bẹ̀ ọlọ́ni la yarawna fiha shamsan wala zamharira oòrùn òní pa wọn bẹ̀ òtútù burúkú òní mú wọn bẹ̀ mímí iná jahannam èémí rẹ̀ ní gbígbóná burúkú tẹ̀ ń rì èémí ní burúkú ti ń lásìkò ọ̀yọ́ torí gan ọlọ́run ọ̀dá lásán ní tóun ó fi sin lọ́ọ̀ ni kó ju àwọn ọ̀tọ̀ lọ kó sì jó wọn kó wọn mọ kó jó wọn kó wọn má yè la yamutu fiha wala yahya ọlọ́run dákun má sàwá lọ́ máa ná. wa sawmu Ramadan ẹlẹ́karùn-ún ni ẹ jàmá sèyámù Ramadan táwa ń ṣe yìí orígun kan ní nínú orígun ẹ̀sìn Islam márààrún ilé ìtọ́jú ọ̀ràn yẹn lórí wa ipe kárí pa mójútó ẹnu àwọn olùmẹ̀sìn ìsìláàmù sì kò lórí pé sòyàmù ramadan wájibun min alwajibati diniya wa fardun min furudi din ọ̀ràn yẹn ká ní nínú àwọn ọ̀ràn yẹn ẹ̀sìn túláàsì ká ní nínú àwọn kan tó jẹ́ túláàsì nínú ẹ̀sìn ìsìláàmù tí wá ń bì kọ́lẹ̀ ẹnu àwọn olùmọ̀tòkò pé gbogbo ẹni tó bá ní sọ́mu ramadan kì í sọ̀ràn yẹn ó di kèfèrí. àwa rẹ̀ nìkan òun sọ pé òun gbà kọ́ra àyàn ni ṣùgbọ́n ẹ yà á fi òun káyà fi rẹ báwo ó lóun ò ní gbà ni o òun ní gbà ń tò onítọ̀ ń di òun ni àmọ́ òun ní ṣe ó di ọlọ́run ní fún oṣù Ramadan àti sùyàmù Ramadan ọwọ́ nínú ọ̀rọ̀ látọ̀dọ̀ Abu Hurayra radiyallahu látọ̀dọ̀ anábọ̀ alayhi wa sallam. anabi ni man sama ramadana imanan wa ihtisaba ghufira lahu ma taqaddama min dhanbi ẹnikẹ́ni tó bá ṣe suyamu ramadan nítorí kpọ́ba gbọ́ lọ́wọ́ bá gbọ́ nítorí kpọ́dọ̀ ọlọ́wọ́ bá ní tí ń wẹ́sàn rẹ̀ ọlọ́wọ́ bá ṣàforíjìn gbogbo tó ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ alimami bukhari àti muslim ló gbà wá ọlá ńlá lélẹ́yìí o gbogbo tó ti síwájú nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ọlọ́wọ́ bá ṣàforíjìn rẹ̀ ṣùgbọ́n gbogbo ń tó fi síwájú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ni wọ́n gbà lérò yàtọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nítorí pé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó o bá jìyà ètò ọlọ́run ti sọ̀rọ̀ ìyàtọ̀ jẹ lórí rẹ̀ láyé tó o bá fi lè bá bẹ́ẹ̀ kú ọmọ abẹ tahta al-mashi'a lábẹ́ bọ́lọ́wọ́n bàbá ti ṣe fẹ́ torí ẹ̀ má tàn ara rẹ jẹ o kọ́ ọmọ wa dá ìṣẹ̀jọ́ di Ramadan ikú wọn ti sọ pé ní tó bá ti ṣe Ramadan imanan wa ihtisaba غفر له ما تقدم من ذنبه bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ wọ́n ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ fún bẹ́ẹ̀ ni àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké yàtọ̀ sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá bákan náà ó tún wá nínú ẹgbàáwọ ọ̀rọ̀ eléyìí tí Abu Hurairah tún gbà wá bákan náà ọlànàbà Muhammad sallallahu alayhi wa sallam wọn ni idha kana awwalu laylatin min shahri Ramadan sufirat ash-shayatin wa maradatul jinn wọ́n Ànábì sallallahu alaihi wasallam tó bá ti di òru àkọ́kọ́ nínú Ramadan ọlọ́wọ́n bá máa ń pa láṣẹ pé kí wọ́n so gbogbo àwọn ṣètọ́ọ̀nì ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́lẹ̀ àti gbogbo àwọn aláìgbọ̀rọ̀ àwọn alágbẹ̀rùgbárí nínú àwọn àlìjánu gbogbo wọn máa ń so mọ́lẹ̀ wa khuliqat abwabun nar gbogbo lẹ́kún ná òní wọn máa tì nítorí ọlá tí ń bẹ fóṣù Ramadan gbogbo àwọn ṣètọ́ọ̀nì gbogbo àwọn àjànú àwọn aláìgbọrọ gbogbo wọn ni wọn rán ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mọ́lẹ̀ wọn wá ti gbogbo lẹ̀kùn náà falam yuftah minha babun wọn ò ní ṣílẹ̀kùn kan nínú gbogbo lẹ̀kùn náà wa futihat abwabul janna wọn sì gbogbo lẹ̀kùn àlùjánnà sílẹ̀ falam yughlaq minha babun wọn wá ní tilẹ̀kùn kan nínú lẹ̀kùn àlùjánnà jẹ wa yunadi munadin olùpèpè kan wà pèpè ní òru àkọ́kọ́ nù tí Ramadan ó bẹ̀rẹ̀ pé ya baghiya al-khayri aqbil ìwà tó ń gbèrò láti ṣe rere máa bọ̀ máa bọ̀ máa bọ̀ wa ya baghiya ash-sharr aqsir ìwà tó yẹ pé rò rẹ ọ̀nà làbúrò àti láàbí a fàsẹ́yìn fàsẹ́yìn má ṣe wá ń tiẹ̀ walillahi utaqa'u minan nar wa dhalika kulla layla ọlọ́run ọba wa. ọla láwọn ẹni tí máa bọ́kùn náà lọ́rùn wa nínú rọmọdọ́nà yìí lóru ojoojúmọ́ lọ́lọ́run máa bọ́kùn náà kúrò lọ́rùn àwọn kan nínú àwọn ẹrú ẹ̀ ọlọ́run dákun ṣe wá lọ́kan nínú wa bọ́kùn náà kúrò lọ́rùn wa ọlọ́run dákun má ṣe wá náà alimami àti àti àwọn ni gbé yìí jáde ó sì eléyìí tó ṣe é bá a ti ti sọ Sheikh Al-Albani àwọn náà ní ẹgbàá wáyé fẹsẹ̀ rinlẹ̀ nínú ọlá àti àjùlọ eléyìí ti ń bẹ fún Ramadan ó náà ní pé Ramadan Ramadan tọdún kan sí tọdún míì tọ́tẹ̀lé ọlọ́run á máa tara rẹ̀ pa àwọn àṣìṣe èèyàn rẹ̀ fún yàn lópin ìgbà tẹ́ bá dènà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá bẹ́ẹ̀ l'Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ló sọ fún wa nínú hadith eléyìí tí alimami Tirmidhi àbí èyí tí imam Muslim tí wọ́n gbé jáde nínú tírà wọn pé Ramadan ila Ramadan mukaffirun lima baynahuma idha ijtuniba al-kaba'ir idha ijtunibat al-kaba'ir Ramadan kan sí Ramadan kan ọlọ́run a máa fi pa àwọn àṣìṣe a máa fi pàṣìṣe rẹ fún yàn lópin ìgbà téèyàn bá ti jìnnà sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ kú oríire ẹ̀yin tẹ́ ṣe Ramadan tó kọjá abayin yọ tí Ramadan àtọdún yìí tún bá yín láyé ẹ wá kú oríire oríire ńlá nígbà tó ti pẹ́ ṣọ́ra ẹ jìnnà sẹ́ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá láàrin Ramadan ìsìn tí Ramadan àtọdún yìí. bákan náà ọlọ́run ọba ẹlẹ́dàá ó tún pààyàn lé ẹ̀yin tí a ń ṣe sùyàm Ramadan tó bá di lọ́la gbẹ̀ndàl kìyàmà pẹ̀lú pẹ̀lẹ́kùn kan ibi tó ti pẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn ọgbà wàlìjẹ́nà tọ́ba ti lọ́jọ́ gbẹ̀ndà kìyàm sahal ibnu sa'ad ní sa'idi radiyallahu anhu ọgbẹ́gbà wá wá látọ̀dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam sanabi ni inna fil jannati baaban yuqaalu lahu rayyan yadkhul minhu as-sa'imuna yawm al-qiyamah la yadkhul minhu axadun ghayruhum yuqaalu ayna as-sa'imun fayadkhuluna minhu فإذا دخلوا فإذا دخلوا فإذا دخل آخرهم أغلق فلم يدخل منه أحد متفق عليه النبي صلى الله عليه وسلم يقول ذات لكم كم بلار الجنة الريان إنا لوركو رنجة ibẹ̀ làwọn ẹni tó gbélé ayé ti sùyàm ni làwọn gba wàlìjánà ẹlòmíì tó yàtọ̀ sí wọn kò ní gbàbẹ̀ wàlìjánà wọ́n pè ní ọjọ́ yìí níbo làwọn ẹni tó sọ sùyàmù láyé wà wọ́n gbàbẹ̀ wọ́n gbàbẹ̀ wàlìjánà sẹ́ni tọ́kàn nínú wọn bá ti lé wàlìjánà wọ́n á tilẹ̀kùn yín ẹnìkan ò tún ní rí bẹ̀ bá wàlìjánà mọ́ oríire ńlá fún ọ ìwọ́tọ́ lọ́wọ́ bá ṣe ní mùsùlùmí tó òfin ọlọ́wọ́ bá má tọ́jọ́ pé Ramadan wọn ò máa ṣe lẹ́yìn tiẹ̀ wọn ò fi pìtàn fún ọ ìwọ náà ń bẹ nu ẹni tí ń ṣe ó kó oríire ọlọ́run jẹ́ kó oríire náà kọ́ bọ́ kalẹ̀ nínú àwọn ọlá eléyìí tí ń bẹ fún Ramadan ẹni tí bá ń ṣe ó náà ní pé sùyàmù Ramadan ta rí ìbáyìí a máa sì pẹ̀ fẹ́ni tí bá ń ṣe o gẹ́gẹ́ bí alukur'ani náà ti ṣe máa ń sì pẹ̀ fẹ́ni tí bá ń ké tó bá di lọ́la kìyàmù anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní as-siyamu wal-Qur'an yashfa'ani lil-'abdi yawma al àti alukur'ani. méjèèjì àmà máa sì pẹ̀ fún ẹrú tọ́ba ti jọ́ ọ̀gbìn dàlùkìyàmà yaqulu siyam siyam àmà sọ báyìí ayé rọ́bì ìrì olúwa ẹlẹ́dàá mi mana'tuhu at-ta'am wash-shahawati bin-nahar èmi ní ǹjẹ́ ọmọ jẹun èmi ni ǹjẹ́ ọmọ tẹ́fẹ̀ẹ́ ọkàn rẹ̀ ní ọ̀sán Ramadan ní ọ̀sán gbogbo dọ́tọ́ bá fẹsẹ̀ fẹ́ẹ̀ ní ọlọ́run pàpẹ́ mi lórí ẹ̀ ويقول القرآن القرآن يسمى سايك منعته النوم في الليل أمين إن جاء ما أمين لو منك فشفعني فيه ألا نداكم بايك فأمين لوريا قال فيشفعان النبي صلى الله عليه وسلم أنني القرآن أتي الصيام نعم méjèèjì ọba sípẹ ẹni tó mójútó ṣíṣe wọn nílẹ̀ ayé ń bí. alimami ẹgbà wáyé wa àti àwọn míì ashaykh ahmed shakir àti alalbani wọ́n sọ pé ẹgbà wáyé ẹgbà wá tó gúnrégé ni eléyìí tó túmọ̀ sí pé ẹni ò ṣe sùyàmù láyé kò lè ríro ọlá yìí ẹni tí ń ṣe òun náà ni sùyàmù sì pẹ̀ fún tó bá di lọ́la àgbẹ̀ǹdà òkèyàmù nínú ọlá títún bẹ fóṣù ramadan òun náà ni pé oṣù tá rí yìí báyìí tí yẹn bá ṣe umra nínú rẹ̀ yọ gbalada kó ṣe hajj pẹ̀lú anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ó wá nínú ẹgbà wọ̀rọ̀ látọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma ọlọ́nàbí wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam wọ́n pa obìnrin kan láṣẹ wọ́n sọ fún obìnrin yìí báyìí wípé fa idha ja'a ramadan fa'tamiri tí ramadan bá ti dé o. يا لو سيسه عمرة فإن عمرة في تعدل حجة تري عمرة كتابات من رمضان أدقك له حج وفي رواية من قوامي فإن عمرة في رمضان تقضي حجة معي نترك عمرة كتابات من رمضان أصدقك ولو حج سيئتك ولو النبي صلى الله عليه وآله وسلم الإمام البخاري àti muslim ni wọ́n gbé ẹgbàá wáyé jáde eléyìí tó túmọ̀ sí pẹ́ni tọ́lọ́run bá gbà fún tó lè lọ́ọ́ sí umra láwọn ọjọ́ ọlọ́lá ńlá yìí oore ńlá ni ọba pàdé ń bẹ̀ ọ́ ládàrí ọ̀dà bíi tẹni tó ti hajj pẹ̀lú ọ̀gá wa nabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam nínú ọlá ńlá títún bẹ fún siyam àtòsù siyam àtẹnudí máa ń ṣe siyam òun náà ni pé àdúrà yín ọlọ́run ọba ò ní sáláì gbà á àkú oríire o ó rí i pé ó ti pẹ́ tó ń ti kó bùkátà tìrẹ́ ká ó ti pẹ́ tó ń ti sọ pé ń ṣàdúrà àsìkò sàdúrà rẹ̀ ọgbà ni nítorí pé àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó fi hàn á pé wọn náà wọnú ẹ̀gẹ́lẹ́ àwọn atáni àwọn tó sọkè tí bá bẹ lọ Ọlọ́run ọbọ gbàdúrà àwọn kò ní kọ nínú àdé anábìíní salasun haqqun ala Allahi alla yarudda minhum àwọn mẹ́ta kan wà sẹ́kì ọlọ́run ọbẹ̀ ló dáwà sí lọ́rùn ẹ̀ lórí ara rẹ̀ bí kò wọ́n ní sáláì gbàdúrà wọn àwọn mẹ́ta yìí ọlọ́run ní sáláì gbàdúrà wọn yàwó báyàwó náà bọ́ sínú wọn alákọ̀ọ́kọ́ as-sā'imu ḥattā yufṭir ẹni tí ń sọ sùyàm títí tó fi sínú láti gbàtà àlùfáàjàrí bá ti yọ tó ń bá a lọ lọ́lọ́ gbanagada tí ó bá fi di kóòrùn wọ̀ gbogbo àdúrà tó bá ti ọlọ́run ọba ò ní sáláì ó túmọ̀ sí pé ó ti sọ̀rọ̀ rẹ nípinnu púpọ̀ àwọn èrè púpọ̀ púpọ̀ púpọ̀ tó ti yẹ kó jẹ ọ̀jẹ́ nítorí pọ̀tọ̀ ní tó ń fásitì tiẹ̀ sí ọ̀tọ̀ ní tó ń fásitì rẹ̀ rán máa tọrọ tó ń fẹ́ mẹ́sàn-án mẹ́wàá ọlọ́run ẹlẹ́dàá wa kò ní sáláì fún ọ. ẹlẹ́kejì wàlùmọ́gùlùmù àjáyọ̀ ń ẹni wọ́n ṣàbòsí sí títí tó fi borí sọ́ra wọ́n sẹ́nìkan onídìí kọ́ máa sògùn òfògùn àdánù táwọn èèyàn máa ń ṣe káwọn ogun òfògùn àdánù nítorí pé òfò àtàdánù ló ní òtún bá pàdé ń bẹ ó ti tó kọ́ gbọ́ ọ̀rẹ́ sókè ọlọ́run tí màá fẹ́ kọ́ bá ń ṣe fún mi wàláhì bọ́pẹ́ bóyá yọ padà bá torí ẹ ẹni tó ń ṣàbò títí ọlọ́run ọba òní sáláì gbádùn ààrẹ títí tí ó fi ránṣẹ́ ilé ìjẹba ẹlẹ́kẹta wal musafiru hatta yarja onírìn àjò tí ń bẹ lórí ìrìn àjò títí tí ó fi padà lé gbogbo gbàtẹ́wà lórí ìrìn àjò yẹn ẹ máa tọrọ ní tẹ́lẹ̀ máa ń fẹ́ àyè kájọ àyàn ọgbà ni alimami ahmed àti ibn Majah ló gbé jáde bí sanadin hasan gba ọ̀nà kẹtọ́ dáa eléyìí túmọ̀ sí pé orí ńlá ń bẹ fún yín nínú Ramadan yìí ẹ máa tọrọ ní tẹ́lẹ̀ máa ń fẹ́ ẹ béèrè fún tó bá wù yín àdúrà yín ọlọ́run bò ní láti má ṣe pé sì má tọrọ kí tọmọlàkejì rẹ ó bàjẹ́ má sì wá àti dákun ẹbí rẹ bákan náà ẹ rí nínú ọlá ilé ìtọ́ga tọ́pọ̀ ti ń bẹ fún Ramadan òun náà ní tánàbí wa gan fúnra rẹ̀ táwọn gan gbà wá látọ̀dọ̀ Ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa à ń pè léyìn ní hadithan qudsi anabi ni qala Allahu azza wa jalla Ọlọ́run tó ga tó gbangban ó sọ pé kullu amali ibni adama lahu kullu kullu amali ibni adama lahu فإنه لي وأنا أجزي به eléyìí ni àdéhùn kòdìsí tó wá ń bí gbogbo sẹ́tọ̀mù ànábì ádámù bá ṣe òun ló ní tí ẹ̀ ní àyàfi sòyàmù nìkan ọlọ́run ní sòyàmù èmi ni mo ní o èmi ni màá sì san yín lẹ́sàn-án lórí rẹ̀ lórí rẹ̀ làwọn olùmọ̀ sọ àwọn ànábì tọ́lọ̀ ránṣẹ́ wọn ò mọ bó ṣe pọ̀ tó wọn lòun gangan lọ́lọ́wọ́n bá ń tọ́ka sí nínú alukur'an tó ní innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab níṣẹ́ lọ́lọ́wọ́n bá máa ń pè ẹ̀fọn àwọn oníṣòro fún wa láì sì ṣe rọ̀ṣì nítorí pé wọ́n ní sòyàmù gangan sòrò ẹ̀yìn ò sòrò ní ṣe sòyàmù ọlọ́run máa ń pè ẹ̀san wọn fún wọn láì sì ṣe rọ̀ṣì torí ẹ̀ ọlọ́run lémi ni mo ní èmi ni màá san wọn lẹ́san lórí ẹ̀ anabi wa wá tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ tiẹ̀ níbí anabi ni ọ̀sùnyàmù jọ̀nà ààbò ní sùnyàmù jẹ́ o olùdáàbòbò ni tí èmu ní ṣìṣe tí èmu kaburú ọdọ́dọ̀ ẹni òun náà ni sùnyàmù ó dàbí pọnpọ́n táwọn jagunjagun máa mú lọ sẹ́pẹ́ tí ọ̀tá bá fẹ́ sá wọn láàké àbọ̀ fẹ́ sá wọn nídà sá wọn ládàá tó sá irin kò lè rí wọn gbèsè bẹ́ẹ̀ ni sùnyàmù ti ṣe rí fẹ̀yìdà gánà yóò mú sọ́wọ́mi àhàdìkọ́m wáyé o ẹ̀yin mùsùlùmí tẹ̀ máa ń ṣe sùyàmù lọ́jọ́ kan fẹlẹ ayẹrùfọ ẹ ṣọ́ra fún àǹbáyàwó wa lò lọ́sàn-án Ramadan ẹ ṣọ́ra o fẹlẹ ayẹrùfọ tìyẹwò má ìdín ẹ gbọ́dọ̀ ní ìbálòpọ̀ pẹ̀lú àwọn ìyàwó yín ní ọjọ́ tẹ̀ máa ń ṣe sùyàmù wọlé ayẹsọkọ ẹ sì gbọ́dọ̀ máa pariwo káyé ariwo ẹni tára ń kan ẹ wá di bàbá mákàn màmá mákàn nítorí pé wọ́n ọba àjẹun kí ló ń ṣe ọ́ ọmọ pẹ́sìn làwọn ń ṣe ẹ̀sìn làwọn ń ṣe wọ́n sì máa ṣẹ̀sìn ti dunnú ti yọnu ẹ máa dunnú sọ́lọ̀ ẹ yọnu sọ́lọ̀ ọmọ wa ṣẹ̀sìn pẹ̀lú kanra ọmọ ṣẹ̀sìn pẹ̀lú bínú ẹnìkan bá kàn gbomi kọjá wájú rẹ fi ọwọ́ ta ó ti gbiná jẹ wọ́n ní ọmú ni bá ti sìn kí wọ́n ọmú kí ni wàhálà bó wa ni sani kaba ń jẹ ráìsì àtẹwà nítorí pé ń jẹ káfíìrì ọba lọ yọ kòbókò lọ máa ń lé ká kí ló ti ọtí ọlọmọdé ẹ pani ó ló ti bẹ́ẹ̀ lọ ó sì lè má jẹun nígbà tí gbogbo ayé ọ̀ jẹun à lálọ́yìn ọlọ́lọ́pàá ní kíkọ́ máa mójútó gbogbo ayé àwọn ọ̀gbọ́dọ̀ jẹun mọ́ nígbà tí wọ́n jẹ́ mùsùlùmí ṣé ìwọ fẹ́ tú láti gbogbo èèyàn kó di mùsùlùmí ni kálá torí Ramadan ṣé kò tọ́ ká máa jágbe mọ́ àwọn kèfèrí kí wọ́n gbọ́dọ̀ jẹun bí tá a ti rí wọn nù Ramadan ah ẹ fẹ́ túláàsì wọn di mùsùlùmí ni tọ́tọ́ pé ńgbà táwa wá mọ́ṣáláṣí nìsín ká fi túláàsì kọ́ àwọn náà wá mọ́ṣáláṣí kọ́tọ́ torí pé lá ikraha fi dé ìjẹ́ ní pákàn sí nínú ẹ̀sìn táàfin wá fi tipátipá àforí àfọrùn táàfin mẹ́nìkan di mùsùlùmí kẹ́lẹ́ torí di eléyìí ẹ̀ lẹ́tọ̀ọ́ rẹ̀ táwọn kan bá máa ṣe bẹ́ẹ̀ lágbọ́n fi kán ní nàìjíríà tilẹ̀ haúsá ń bẹ àwọn lè máa bára wọn jà kílò ọ̀dàrú kọjọ gbiná jẹ látàrí pé àwọn ẹni tí èsè mùsùlùmí bá ń jẹun ẹni tí ọjọ́ mùsùlùmí òun kà lè da gbogbo ọ̀dàrú ni pé àbórí yín dàrú sẹ́yìn ọmọ pé rọmọdán náà ń bẹ lóde oúnjẹ kílẹ̀ ń jẹ à ṣé ẹ̀yin fẹ́ tú láti wọn di mùsùlùmí ẹ lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ̀yin akọ́júmọ́ ti yan táwọn náà rántí wọn bí ó gbé ya. fẹ̀yìn sábàbò àhàdùn ọ̀kọ̀ àtẹ̀lẹ́ àyíbá amọ̀tẹ́ni kan bá bu yín abótí ẹ̀tọ́ yín níjà ẹ̀ rí i pé gbogbo olú rẹ̀ ọmọ ẹsẹ̀lẹ̀ rọmọdán náà dáhùn ṣe yín àyìnmáyé yẹn ló ti bu ọ àyìnmáyé yẹn ló ti yanu gẹ̀rẹ̀ sí ọ tí ó ti gbanu ọ lórí kọ́lẹ̀ lómi ò ti ṣépè fún ọ. ó ti ẹ̀tọ́ àwùjọ yorùbá tí wà yìí sẹ́yìn pé èébú pọ̀ èpè pọ̀ àwọn èèyàn àwọn ọ̀rọ̀ burúkú tí ọ̀dà ọ̀pọ̀ lẹ́nu wa má gbàgbé pé mùsùlùmí ni wọ́n sì lọ rántí pé oṣù táwa wà yìí kọ́ oṣù Ramadan ni oṣù má osu iná lóṣù táwa yìí àìmọye lẹni tó máa tọ́ níjà nínú Ramadan yìí ó lè fà gbọ́ aláya kó ní kò ní da fún ọ jáde ká lura wa sọ̀ngbà tó fẹ́ sọ pé jáde ká lura ó tún ṣépè ó ní kò ní da fún ọ má ṣe fi ìgbà tó gbọ́ nítorí pé tiẹ̀ ti ta ẹni tó fọ tiẹ̀ ní wá torí di eléyìí má ṣe fi ìgbà tó rí má ṣe fi ìgbà tó rí ẹni tí ń wá pé kẹjà má ṣe fi ìgbà tó rí tọ̀lẹ́kọ́ jẹ́ rọmọdán náà tán kọ́ padà wá wàá díyàn rẹ̀ ń sùn àmọ́ ní ìsìn májà o wọ́ gangan ni májà tọ́ba lọ ṣe pé ọkùnrin lèmi náà <coughs> mo sì burú mo lè jà àbá ẹni tí òṣè sùyàmù tó jà tí wọ́n kàn lẹ́sẹ̀ ọba bẹ́ẹ̀ kú pé wàá ní wọ́n tó ń ṣe sùyàmù ó rí i pé àyàfi tó bá parọ́ lẹ́nu pé sùyàmù sí ìjùjẹta ìjẹrin lọ báyìí ìrìn rí ọ̀já ka ara ó rí o bá jókòó mi tó ń sọ̀rọ̀ ó ti múná lọ kí ló dé wọn náà máa ń kálukú lọ́mọ àwọn àtún wa di ẹsẹ̀ ẹsẹ̀ ẹni tó ń jẹun lọ tọ̀sán tọ̀sán àá ló wọn kàn lẹ́sẹ̀ àfa ọmọ jẹ pé títí hospital ni ọdọọdún gbogbo àwọn àṣejù karamba ni ànídìẹ àti pé kò sínú ọ̀làjú jẹ̀mà kátìẹ̀ pé kò sí kò sínú ọ̀làjú ọ̀rọ̀ kan á ṣẹlẹ̀ láàrin tiwa àwa wá ń wò pé kò sí tó lè yanjú ẹ̀jú ká lura wa lọ wàlá àìlájú yẹn pọ̀ ó ti pọ̀ jù nísìnyẹ wo onímọ́tò àtọ́mọ́tò wọ́n gbára wọn mọ́tò tẹni tó gbààyàn tí ẹ ọgbàjọ́ automatically ló tún á ba ti ẹlòmíì jẹ dípò ká sọ̀kalẹ̀ ká sàlàyé fúnra pẹ́tọ̀ bóò ni ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ bóò lẹ́tì lọ́ọ́ bá a tún mọ́tò èsì ẹ̀ kàn ń bọ aago ni ẹ̀ ń bọ aago gbàgbádà lẹ́wọ̀ ẹ̀ ti bọ̀ ẹni káwọn èèyàn yàgò gbogbo mọ́tò ti ń bọ̀ dúró à lé tètè bá tó a lura yíyó mọ́tò tó bàjẹ́ ẹ ti tún sẹ́nu ń bọ̀ lọ́la sí náà wà wọ́n ti wá lura wọn bàjẹ́ wọ́n lura wọn tẹ̀ àwọn làákà ẹ̀ wá dé pé kí sèǹtọ̀ yẹ kẹ́ ẹ sẹ́nu ok mọ́tò tiẹ̀ ẹja wa panalvita ẹdá kùtùrọ̀ lọ ètò tiẹ̀ ká ti ṣe o tún wá dẹni tó ṣe pé wọ́n tún kán lẹ́yìn eyín rẹ̀ ò tí ì tó kán wọ́n tún fi ẹ̀sẹ̀ yọ lẹ́yìn ṣé eléyìí ó lè máa kùtà fọ́ọ̀mù àtìyàwó pẹ́ẹ́ mi gbọ́rọ̀ gbọ̀rọ̀gbọ̀rọ̀ mọ́kànjẹ́ ọ ni lọ́kànjẹ́ nìkan gbá mọ́tò mi tí wọ́n tún ní kíní kan ojú ó sì mọ́ ti olú ẹni o àwọn ìyàwó ń bẹnu mọ́tò wọ́n tún lu ọwọ́ adú lura wa ah, lọ àwọn tèmi títí ah má bínú ah, ò lè má wáyé ah, ìní o ń lọ ọ̀dà ẹ̀ ń so ó sì lọ́ bọ́ ọtún sí ẹ dákun ọ̀làjú nù òun gbọ́ ọ lónìí ó lè jẹ́wọ́ lọ́gbàá lọ́la ebi báyìí ṣe wà nù tẹ́bá ti wá lura yín dẹ̀ ẹ̀ wá ń pìtàn lẹ́yìn tẹ́nìkan ti dákú wàá pa ògbómọ̀ṣọ́ lẹ́fù wọ́n á ní à nǹkan kan náà ní kankan náà ní torí pé lọ́dọ̀ lọ́dọ̀ àwọn ìyá ńlá ìyá ńlá ti àtàwọn bàbá ńlá ti nǹkan kan náà ní wọ́n láti ti lura dẹ̀ báyìí àbẹ́ẹ̀ ni yóò bá lẹ́fù eléyìí túmọ̀ sí pé ẹ má jẹ́ ni tó ṣe wípé ọ̀rọ̀ òní sì ó ago tó ti tẹ́tẹ́ tó máa fi ọlẹ̀ ọ́ padà jìyà ni ó jìyà tẹ́. so ẹni tó nílò aka ìláyé àwọn èsè bẹ́ẹ̀ sọtẹ́ni kan bá ń wájà pé ń fẹ́kẹ́ ẹja dákun tẹsẹ̀ má kó wa bú ọ pé lọ lọ yóò dé sokoto ni wọ́n bá pè ọ́ lọ́lẹ̀ nítorí eléyìí tó bá ti wàá lè lu gbogbo èèyàn ọ́ á túmọ̀ sí pọ̀ lágbára ni ọgbọ́n tí anabi muhammed sallallahu alayhi wa sallam sọ ni onílẹ̀sẹ̀ ṣẹ̀dídù fi sọ̀rọ̀ ìnáma ṣẹ̀dídù máa yamliku nafsahu ẹ̀ńdàlgọ́dọ̀ wọ́n ní alágbára kọ́ lẹ́ni tó lè dáhùn èèyàn jàkadì alágbára lẹ́ni tó kóra rẹ̀ ń jánu nígbà tí inú ń bi torí pé ní tó lè mú ọ kóra rẹ̀ ń jánu wàláhì agbára ńlá ni torí tinubu bá bí yẹn rí tọwọ́ náà máa gbéra pé akínú ò lè gba lẹ́sẹ̀ ni tòun sì ń wòran ò lè gba lẹ́sẹ̀ ni ẹ̀yin wàá múra yín ẹ kíra yín ẹ jẹ́ kí ìbínú burúkú kó jẹ́ kẹ́ ẹ sì ṣe alágbára mi. torí ẹ sẹ́yìn kan bá ń wọ níjà anábì ní sọ fún àtẹ̀ntó bọ àtẹ̀ntó ń tọ́ níjà fọkùl ẹni mọ́rọ́ ń sọ ẹ̀m èmi o ẹni tí ń ṣe sùyàmù lèmi o mi sì lè jẹ́ kó fi tiẹ̀ bá tèmi jẹ́ ẹni tí ń ṣe sùyàmù lèmi walladhi nafsu muhammadin biyadihi mo fi olúwa tí ẹ̀mí muhammad bẹ lọ́wọ́ rẹ̀ búra anábì ń búra nìyẹn o ó ní la khalufu fami as-sa'imi atyabu 'inda Allahi yawm al-qiyamah min rih al-misk mo fi ọlọ́run ọba búra ìpè òórùn tí máa ń jáde lẹ́nu ẹni tí bá ń ṣe sùyàmù òórùn tí ọ̀bára mu ó dùn lọ́dọ̀ ọlọ́run tó bá ti jọ́ gbẹ̀ndàlùkìyàmà ó ju lọ́fíńdà àlùmísìkù lọ wọn náà sì fura kò sírú pákó tó lè rìn kò sírú ọṣẹ ìfọnu tó lè fi fọnu nínú rọmọdánà yìí tí ẹnu rẹ ò tún ní rùn so kìí ṣe pé ẹnu gàgà ló rùn inú ni ìgbà tí inú bá ti gbókò tipẹ́ so ẹnu ọ̀ máa rùn torí ẹ̀ òórùn yẹn ó dùn lọ́dọ̀ ọlọ́run ó ju lọ́fíńdà mísíkù tí sọba gbogbo mísíkù gbogbo ọba gbogbo lọ́fíńdà lọ. Lo lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa tọ́ba àtijọ́ gbẹ̀ndà òkè yá mi. wàlẹ̀ sọ ẹni farahatan ìdùnnú méjì ń bẹ fún yín o ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ̀sán suyam ìdùnnú méjì ń bẹ fún yín yafrahuhuma ìdùnnú méjì ń bẹ fún yín tó ṣe pé yóò ṣe yín ẹ̀yin tẹ̀sán suyam. alákọ̀ọ́kọ́ ìdá aftara fariha bi gbogbo ẹni yóò dunu pẹ̀lú sínú rẹ̀ ọlọ́run ọba tó ní ká rí re rẹ̀ tó tún ní kí á rí títí dé òpin rẹ̀ wàláhì dunu ńlá ni. ẹ mọ̀ kí sùyà mọ̀ Ramadan ní ìsìn bó ti ṣe wà lọ́jọ́ kẹrin lónìí ọ̀n bẹ́nu àwọn ẹrú ọlọ́run tó ti pété alákọ̀ọ́kọ́ nìkan lọ́lọ́run fún wa ṣe lọ́dún yìí ẹlòmíì méjì lọ́lọ́run fún ṣe ẹlòmíì mẹ́ta ni ẹlòmíì rò ṣe tòní tààrí ló ti kú. ọlọ́run ẹlẹ́dàá wa tó wa lọ́wọ́ lára tóbi di pé rọmọdán tán bọ́yọ̀ ọgbọ́njọ́ àbíjọ́ mọ́kàndínlọ́gbọ̀n subhanallah èwo ló ní dúpẹ́ fún èwo ló ní dúpẹ́ fọlọ́wọ́n bá sí èwo nínú rẹ̀ ò ní dùn sí orin ńlá lélẹ́yìí ẹlẹ́kejì wa idha laqiya rabbahu fariha gbogbo ẹni tó sọ síyàmù láyé nígbà tẹ bá bọ́ lọ́n pàdé níjọ́ gbẹ̀ndà kìyàmà ẹ tún dunnú lórí síyàmù tẹ gbélé ayé ṣe wọn àmọ́jọ́ra wọn mùsùlùmí ti ń sojú ṣe àtẹni tí kàn jẹ́ mùsùlùmí ló kọ lásán tá a ti sọ fún kó ti di kèfèrí ti pẹ́ ọkàn gbó kọ́ ká lásán ni wọ́n àjọra wọn ìwọ tó gbélé ayé tó sojúṣe mùsùlùmí tó bá pàdé ọlọ́run inú rẹ̀ ó dùn torí pé ọlọ́run ti sọ pé òun fún ọ lẹ́sàn eléyìí tó ṣe pò nìkan ló mọ bó ṣe tó a sì sọ pé ẹ̀sàn yẹn ń kọ́ màláìkà ò bó ṣe pọ̀ tó àwọn aránṣẹ́ tọ́lọ́wọ́n bá ránṣẹ́ wọn ò bó ti ṣe bò áyà tó alimami Bukhari àti Muslim ló gbé ẹgbàá wáyé jáde tánàbí sallallahu alaihi wasallam tó bá tún sọ fún wa nínú hadith abi sa'id al-khudri radiyallahu anhu anabini ma min abidin yasumu yawman fi sabilillah illa ba'ada allahu bidhalika al-yawmi wajahahu 'ani an-nari sab'ina kharifa muttafaqun alayhi anabi sallallahu alayhi wa sallam ó ní ẹrú ọlọ́run kan kò ní í ṣe sùyàmù ọjọ́ kan nítorí tọ́lọ́n lójú ọ̀nà pé wọ́n ń jagun sójú ọ̀nà ọlọ́run àwọn olùmọ̀ á sọ fún wa pé gbogbo àti wọn bá sọ pé fi sabilillah ó túmọ̀ sí pé wọ́n ń ṣe jihad ìyẹn ni jihad wọ́n ń ṣe ó tún wá kan tó ṣe fi gbé ojú rẹ̀ jìnnà síná lóde wọn àádọ́rin ọdún àlàfo tí ó wà láàrin rẹ̀ àti iná yóò jẹ́ àádọ́rin ọdún àwọn olùmọ̀ á sọ pé tó bá pé ọjọ́ kan nù bóò ní wọ́n tó أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون عباد الله اتقوا الله حق تقاته وراقبوه في سركم وعلانيتكم يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله رمضان صيام eléyìí تواني نوري nínú rẹ̀ òun gangan fúnra ara rẹ̀ irú ọlá tó nínú rẹ̀ yìí báyìí ẹ rí i pé gbogbo àwọn olóríire àwọn láti ìgbà tí Ramadan ti bẹ̀rẹ̀ yìí iná ni wọ́n ti ń sapásasẹ̀ láti rí i pé àwọn ọ̀jẹ́ kí sùyàmù àwọn tẹ̀sí kìyàmù àwọn lóru wọn à jẹ́ kí ìkágara kọ́ bá àwọn lórí rẹ̀ bí wọ́n ti ṣe ń fi ọ̀sán tí wọ́n fi ń kẹ́nu ró tí wọ́n sì ń kóra ró kúrò nídìí ń tọ́lọ̀ wọn ọ̀fẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n ń fòru wọ́n fi ń darapọ̀ mọ́ ọmọ ìyá wọn nínú ẹ̀sìn Islam láti máa ṣe ìyàmù Ramadan ẹni tó ń ṣe báyìí ẹ kú oríire o ọlọ́wọ́n ọba ò ní boríire náà jẹ ọlọ́wọ́n ọba yóò túnbọ̀ sí rọrùn fún yín láti tẹpẹlẹ mẹ́sìn ilé ìtẹ́yìn oṣù tẹ́yìn fi padà sóríire. akramakumullah wọn bẹ nu tó bani lọ́kànjẹ́ púpọ̀ wípé ọgọ́rọ̀ wa ìpalẹ̀mọ́tà wa ń ṣe fún Ramadan. táǹsì tó ń ṣe lẹ́yìn ìgbà tí Ramadan dé ntí ọba mu lọ́pọ̀lọpọ̀ mójútó kí jẹ mu oríṣiríṣi oúnjẹ ọ̀tọ̀ọ̀tọ̀ pápátì iná lọpọlọpọ nínú wa la máa ń sojú kòkòrò láti kójọ ní ìgbà tí Ramadan ti wọlé yìí i pé dásìkò sínú oúnjẹ ráìsì òun sì tún gbìyànjú láti rí i àwọn adédòǹdó sí dòdò náà ní gbẹ̀yìn bẹ́ẹ̀ wọ́n tún pò kọ́kalẹ̀ wọ́n pò kóstad wọ́n tún ní kí wá mílíkì wá wọ́n kó dẹ́bínú kalẹ̀ bákan náà kéèkì lóríṣiríṣi àkàrà lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀lẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n ṣe wọ́n tún gbogbo ẹ̀ ni wọ́n kó kalẹ̀ ẹja kan àwọn ẹran náà lọ jantirẹrẹ wọ́n tún lè kú kí wọ́n bá wọn wá panla sí i ìgbín náà tún pẹ̀lú ẹ̀ sòyàmù ọjọ́ kan ṣoṣo àbà àbà aṣojú ipò yóò rọsàn yóò ra máńgò àbá yóò tún ra ọ̀pọ̀ òyìnbó ìbẹ́pẹ́ ńkọ́ wọ́n tún ká gbọ́n abọ́ a ti fẹ́ ṣe gbogbo eléyìí nítorí sòyàmù ọjọ́ kan áá mélòó ló lè jẹ́ ń bẹ̀ pẹ̀lú ògbó ọlọ́run bá ti dánú lé gbogbo nǹkan o. wọ́n dájú pé ká gbàgbé rẹ̀ ọ ní sọ̀láàtì rẹ̀ ṣá torí pé èyàn wò kalẹ̀ ni bí ọkọ̀ tó takú sọ́dà báwọn kò kúkú dá abẹ́ sotu jẹ́jẹ́jẹ́jẹ́jẹ́ láwa à ń fẹ́ kátara sùyàmù yìí kẹ́kọ̀ọ́ ọ̀ ń bẹ nínú àwọn ọmọ ìyá wa sẹ́pẹ́ àtòrú àtọ̀sán tí wọ́n gbogbo ọjọ́ ayé rọmọdọ́nà wọn èrí nǹkan jẹ ọlọ́ọ̀nìkan ló bó láti gbẹ́pà wà náà marú rẹ̀ táàfin máa wárú wọn ká lọ́jọ́ iwájú láti sàánú wọn. ẹlòmíín bẹnu wa nìsín wàláì oúnjẹ tí ó jẹ fódìdí oṣù kan bẹ́lẹ̀ rẹ̀ tí ò ní dọ́jà ipò ńlọ rajà àbọ̀nfẹ́ lọ ra nǹkan jẹ. àwọn ẹrú ọlọ́nkan wà sọ pé tí òṣùpá kan fi gorí ọ̀kan tí ó tún fi gorí ọ̀kan òṣùpá mẹ́ta nu wàláì kò ní jẹ́ pé ọjọ́ kan wá láyé tó rí nǹkan tó dáa jẹ lálẹ́ ẹjọ́ kan rí wọn náà èèyàn níbi tiwa bóòlù àwọn ò sì ní àánú rú wọn gbàtọ́ bá gbàjẹ lùbá náà láàmà jẹ àní nítumà fún ẹ̀sìn tọ́lọ́wọ́n bá ní ká ṣe àwọn míì wà tó ti kọ́ lọ́n bó àwọn náà láṣìírí bóyá wọ́n lè jàmàlà lẹ́yìn ìgbà tán bá sínú bóyá ìrẹsì àtẹ̀wà náà ni wọ́n lè jẹ nígbà tán bá sínú bá sàárò tí ẹni wọ́n lè jẹ́ ńgbà wọn bá sínú mẹ́rẹ̀ẹ́ ṣe gbóni ó lè jẹ́ ńgbà wọn bá sínú àwọn wa sọ pé rárá ẹ̀kọ́ náà sáni sá ẹ̀kọ́ àtọ̀lẹ̀ kí ló dé wọ́n lẹ́kọ̀ọ́ àtọ̀lẹ̀ la jogún lọ́dọ̀ àwọn bàbá wa pé ká máa jẹ́ nu Ramadan ńbọ̀ ńbẹ̀ yàrá sọ pé àwọn ò lè wá mẹ́sàlásì láti wá ṣe sọ láti tẹ̀rọ wíyẹ̀ kí ló dé wọ́n ní nítorí pé gbogbo ẹ̀kọ́ náà àwọn lẹ́gbàá ta ló wá lẹ́kọ̀ọ́ ní kẹ́ ẹ máa mú wàláì tó bá pọ́ lọ́nà ọlọ́run ló ní ẹ̀kọ́ ní kẹ́ ẹ máa mú sínú yóò bó ní mú. tó torí di eléyìí oúnjẹ tó da náà ní kọjá má jẹ lùkó tí wàá kó gbogbo ẹ̀ kalẹ̀ rẹ́gẹ́dẹ́ ń gbọ̀ báyà gbogbo ẹ̀ orí àkìtàn náà bá owó rọrùn owó ọ̀rọ̀rùn rí torí ẹ̀ báwa ti ṣe ń palẹ̀ mọ́pá fẹ́ sí lọ́run tóníkálukú tó ń sákàkà pé kọ́lọ́ kóun ó ṣe dáadáa nínú rọmọdọ́nà yìí àwọn ẹlòmíì àdògán oríṣiríṣi ni wọ́n ń ra o ẹni tó ti jẹ́ wípé ọlọ́ọ̀ra àdògán eléèdú ẹlòmíì ọlọ́ọ̀ra èyí tí wọ́n fi máa gi ẹlòmíì gáàsì ni wọ́n kó jọ nítorí pé rọmọdọ́nà dé òun ò tiẹ̀ ronú pé pẹ̀lú òkú ọlọ́nu yìí máa rí i pé tí ń kí alukura ánì yóò ju ẹ̀ lọ pẹ̀lú òkú ọlọ́nu àtòrú àti ọ̀sán tèmi màá máa fi ṣe tẹ̀síbíì ni màá fi máa ṣe azkar màá fi máa sọ̀sọ̀ láti fún anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam mélòó nínú àwọn èèyàn ní ronú eléyìí ẹ rí i pé àwọn èèyàn mi pọ̀lọpọ̀ nínú wọn àwọn lọ ra sátáláìtì ni nígbà tí ramadan dé ọlọ́run fẹ́ fi máa wo gbogbo àwọn channel àwọn fẹ́ máa jẹ́ ẹni tó ṣe pé báwọn bá ti ń wo fíìmù kan tán àwọn tó máa wò míì nítorí pé àwọn fíìmù tán ti pèsè kálẹ̀ dé àwọn ẹni tó fẹ́ wo fíìmù nu Ramadan á ọlẹ́tìkẹ́ ọ̀gá púpọ̀ ọ̀gá púpọ̀ sẹ́wọ̀n káwọn àti ń polówó láti fi oṣù méjì sẹ́yìn pẹ̀lú Ramadan yìí á nǹkan ó ṣe àwọn fíìmù tá a ti ṣe specially nítorí Ramadan torí tọ́lọ́ fíìmù lọ́yẹ̀ kẹ́ máa ṣe fáwọn torí pé oṣù tá a sin lọ́n dé so ẹ jẹ́ ká jẹ́ ni tó ṣe é pé á máa kókó nǹkan tí Ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ti torí rẹ̀ sí Ramadan yìí fún wa mùsùlùmí kí ló dé tá a máa rófin ẹ̀sìn ọlọ́run bá sá kí ló dé tá a máa rí ìlànà anabi Muhammad sallallahu alayhi wa sallam tá a máa rí yẹra àwọn ìfẹ́ tẹ̀ lódodo ìfẹ́ ẹnu wa ìtẹ̀mí wa ń ṣe lọ́sọ̀ fún wa ìní máa wú ọ̀pọ̀lọpọ̀ nínú wa láti ṣe ọlọ́run yá ayọ̀ alladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun kìí sẹ̀yìn lẹ́ni àkọ́kọ́ àwọn tó síwájú yín náà ti sí lọ́rùn ẹ̀ lórí tiwọn náà níta wá fẹ́ fún yín tá a fi sí lọ́rùn ya lórí yín kẹ́ lè máa bẹ̀rù ọlọ ìbẹ̀rù Ọlọ́run lọ́wọ́ wà nù ká máa jàjẹ́lù ìbẹ̀rù Ọlọ́run lọ́wọ́ wà nù ká máa wòwò kúwò ìbẹ̀rù Ọlọ́run lọ́wọ́ wà nínú ká máa ma ìbẹ̀rù Ọlọ́run lọ́wọ́ wà nínú ká máa rìnrìn ìbẹ̀rù Ọlọ́run lọ́wọ́ wà nínú ká máa ká máa àwa pé rọmọdọ́nà la wà ọlọ́run bá ń fẹ́ wa látara rọmọdánà yìí káwa náà dẹni tó ti pọ́ fún ẹ̀mí rẹ̀ mọ́ ó tẹpẹlẹ mọ́ dáadáa títí ó dínà sáìdá ìsẹ̀mí wá wá jọ ìsẹ̀mí àwọn màláìkà nítorí pé àwọn màláìkà wọ́n sọ pé wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu lak àwa máa ń fi ẹ̀yìn fún ìwọ ọlọ́run ọba ni a máa ń sáfọ̀ máa fífẹ́ ẹ̀yìn fún ọ a sì máa ń yìn wọ́ ọlọ́run ní gbogbogbò à ní nǹkan mí so nínú Ramadan náà tí wọn náà bá ṣàkíyèsí tó tún ara rẹ ṣe tó gba àwọn àwà burúkú kúrò lọ́wọ́ ara rẹ ó ṣe sẹ̀mí hayata malaikiyya ìsẹ̀mí tọ́jọ́ táwọn màláìkà nù Ramadan wọn náà wò bí dáadáa rí ó sì lékún sí i a máa ṣe olórí borí ká máa ṣèdíje nínú dáadáa ṣíṣe nínú Ramadan kí alukurani rẹ tí wọ́n ti parí láàrin ìjẹrin tóní tó ti parí ah mo ti parí ohun tó ti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì o a ibi àti lèmi sẹsẹ wà àtẹsẹ ń bẹ wájú ó tún máa pẹ̀lú ẹ̀mí pé insha allah nínú ramadan yìí à ń ṣe àṣẹ kárí mi àmọ́ èmi fẹ́ ṣe dáadáa tó pọ̀ ju tẹlómi lọ ká nínú ramadan yìí wípé insha allah gbogbo sọlẹ ìmáàmù òní ti allahu akbar alákọ̀ọ́kọ́ ṣáájú mi nítorí pé mo dé mẹ́tíláṣí tó ṣe kọ́ ọ́ máa ń jojúmọ́ síbẹ̀ tó fi wá jẹ́ pé àwọn nǹkan tí ò wúlò lọ́pọ̀lọpọ̀ ó mójútó ẹlòmíì ń tọ́ ni gbogbo bó láti lè rí bára ṣe wọ́n ní Ramadan oṣù tá a gbé gba bára ni àwùjọ bìí lẹ́ yọmọ àtọ̀ tí bàbá ìmáàmù bá ti sálámà báyìí wọ́n lé lọ́nu bàbá ẹ̀ sànù wa bàbá ẹ̀ sànù yín báwo ọlọ́run ti sànù gbogbo wa ah, mẹ́sàlásì ẹ̀yin náà mọ̀ sí mẹ́sàlásì à ń sin náà ọba ẹlẹ́dàá wa ń bẹ̀ ni mẹ́sàlásì kò sì dàbí àwọn abòmíì nígbà tí wọ́n ti ń ṣe sọ láti mọ́ṣáláṣí èló ni wọ́n dá èló ni wọ́n kan kó kalẹ̀ táàbì sọ pé owó tẹ̀ ń kó kalẹ̀ o ibi tó wà ní ẹni tí máa ń bùkátà ràn lọ́wọ́ ibẹ̀ là ń ti ń fún wa. áà ọwọ́ àti wọn á máa béèrè owó pé tọ̀ síbẹ̀ rí pé mo wá mọ́ṣáláṣí ó yẹ kẹ́ ẹ fún mi lówó ọjà ibi tó wà tẹ́lẹ̀ máa mú lọ́wọ́ á ṣe sọ láti fún. mọ́ṣáláṣí téèyàn bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ mọ́ṣáláṣí ló yẹ kó máa kún jù òní sanwó kọ́ wa. ẹnìkan ò sí tí ọmọ kàwé kan ti ọ kó ti túṣù méjì báyìí tó ti sanwó kan o. so báwo wá ni ló ti wá jẹ́ pé gbogbo ń bára láyé yìí mọ́sálásí náà ni. ẹnìkan wẹ̀wù ẹ̀wù sínáàbù bọ́yọ̀ náà ti ẹ̀ ó ní ẹjọ́ pẹ̀lú ẹ̀ràn mi lọ ìrànlọ́wọ́ ọmọ bá wa níbo wa mọ́sálásí mà níbí ah, ni àti ah, ẹ̀wọ̀ ògógóró lọ wọ gbogbo eyín rẹ ti ń dógùn ògógóró a máa méyín dógùn òkè ká tún fún ọ lọ́wọ́ mi tó fi mọ̀ ògógóró bẹ́ẹ̀ náà ni onígbó náà ó tún ní wọ́n ràn lọ́wọ́ ẹ dákun kí la fẹ́ fi ràn lọ́jú wá sí lọ má mú gbó má ìwọ má mọ̀ ògógóró má káyé ó lè bá àrójú kó lè bá àlọ́ dáadáa subhanallah so eléyìí túmọ̀ sí wípé ẹjẹ ni tó ṣe pé ìdíje táwọn máa ṣe ìdíje àti ṣe dáadáa tọ́pọ̀ fi tẹlòmíì lọ ni káàsì tún máa gbé dáadáa wà ń pamá torí kọ́ má bàa bàjẹ́ kó lè bàa jẹ́ ń tá padà gba aládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa tọ́ba di lọ́la gbẹ̀ǹdà kìyàmà. anabi muhammed sallallahu alayhi wa sallam ó sọ nínú ẹgbàá wọ̀rọ̀ tó gúnrégé eléyìí tí imaamu bukhari àti muslim gbé jáde ó ní inna shaytana yajiri min ibni adama majra dam aṣetọ́ni máa ń la láàárọ̀ mi ènìyàn ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ jẹ́sẹ̀ máa ń lọ sí máa bọ̀ aṣetọ́ni ò fi wálẹ̀ ọwọ́ awánú àdìsí mi tí èsè Bukhari àti Muslim ló gbé jáde ẹ̀dín eré tí ṣètọ́ni ń sanu sanyín kù pẹ̀lú ebi ẹ máa eré tí ṣètọ́ni sa nínú sanyín kù pẹ̀lú ebi ó túmọ̀ sí pé tí ò bá ti fẹ́ kí ṣètọ́ni ó mọ̀ ń lò kó sì òun bá ṣe wù ẹ má máa jẹ àjẹ yóò jù Ramadan àsìkò tó da gidigidi ni láti ràn yàn lọ́wọ́ kí ṣètọ́ ni ma ráàyè máa lọ máa bọ̀ láre yìí akramakumullah ẹnìkan ṣe béèrè o ó nígbà sọ ike ọlọ́run ọba ti de gbogbo àwọn ṣètọ́ni mọ́lẹ̀ gbogbo àwọn aláìgbọràn náà àwọn wọn sí ń ta Ramadan àwọn èèyàn yé dáràn ìwà abú kò kúrò láyé rádaràda pálapàla tún pọ̀ àwa ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ là á bí ni oríṣetọ́ ni àtàwọn àlejànú yẹn ọ̀kan làwọn jẹ́ nu asinilọ́nà múni ṣiṣe kìí sàwọn ni gbogbo asinilọ́nà múni ṣiṣe ntí máa sinilọ́nà tí múni ṣiṣe ọ̀pọ̀ ju ṣetọ́ ni àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ lọ nínú wa ni anafsul amaratu bisu ẹ̀mí tí máa pani láti láti ṣàìdá kì í wá máa ṣe kì í ṣe pé máa ń pani láṣẹ lásán wọ́n pè ní amara wa ma ubarri'u nafsi inna an-nafsa la ammaratun bis-su èmi ọ̀fẹ́ mi ara mi mọ́ o inú kọ́lé pa nàbí Yusuf lọ́sọ̀ àbóbìnrin ti ń fẹ́ kí Yusuf ọ̀bọ̀ ń ṣe zina èmi ọ̀fọ́ ẹ̀mí ara mi mọ́ o nítorí pé ẹ̀mí a máa pani láṣẹ lọ́pọ̀lọpọ̀ láti ṣèbàjẹ́ ẹ̀mí wa òun gan ọ̀tá wa ni tá a bá jà lógun ká borí rẹ̀ tá a bá jà lógun tá borí rẹ̀ yóò di an-nafsul lawwama tí wọ́n máa bá wa wípé má ṣe báwọn eléyìí ọ̀dá ètò ọ̀dá ni ó ṣe kẹ́mi ó tó wá di an-nafsul mutma'inna eléyìí lọ́gà jù ẹ̀mí onífàyàbalẹ̀ ó sá fún gbogbo aburú gbogbo dáadáa nìkan lòún ṣe torí ẹ̀ kìí ṣe ṣètọ́nì nìkan ní sìn yàn lọ́nà ò ń gbé ká rẹ ntí mú ọ sì ṣe ó kú bó ṣe wàá bọ́ lọ́wọ́ rẹ̀ torí ẹ̀ ló ṣe wà nínú àdúrà ike ìwọ ọlọ́run gbé mi jẹ́rí aburú ẹ̀mí mi torí pé tí ọlọ́run ọba gbéyàn jẹ́rí aburú ẹ̀mí rẹ̀ kò sí bó ṣe lè ṣe tọ́lọ̀ torí ẹ̀ kèé ṣe ṣètọ́nì nìkan ní sìyàn lọ́nà ṣètọ́nì ò sí má wọ́n ti dé malẹ̀ àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn ṣètọ́nì tèèyàn ń kọ́ àdè wọn lókun à ń bọ̀sibọ́sí sẹ́kẹsẹkẹ lọ́nlọ́ nítorí pọ́lọ́ sọ pé mí náà lè náti wà náà wọ́n bẹ nú àlùjánu wọ́n bẹ nú èèyàn ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe tẹ́lómi ṣe láyé yìí àṣetọ́ni tèèyàn ló mu ṣe ẹ sì rí ẹ̀rí yorùbá náà sọ pé akóbára wọn èyí ara wọn ibi tó ti máa ma ṣetọ́ni tèèyàn ó ní pé yóò gbọ́n mọ́ ọ ni ọ̀fẹ́ yẹra fún òní lè yẹra gbogbo bí ọba wọ̀ yọ̀bọ̀ wọ̀ bọ́ba ti wọlé yọ̀bọ̀ wọlé bọ́ba ti jáde yọ̀bọ̀ jáde wọ́n máa bá àwọn tèmi nìyẹn àwọn kò rí kò sùn wa nìyẹn àwọn onítèmi nìyẹn àkóbára wọn nìyẹn tí èyí ara wọn ọmọ wa rí kótó rẹ́ni tọ́ lólobó lè ti pẹ́ o ah, bàbá alágbádá láti tó tẹ̀sí jọ rìn pẹ̀lú aláníyí báyìí ẹ̀ ṣe dáadáa gbogbo nǹkan yín bàjẹ́ ṣé èsì kò ní kọ́ yín kọ́ púpọ̀. ó lè bínú bá o tó bá lọ jókòó tó ronú ọ̀rọ̀ tó sọ lẹ́ẹ̀kan òótọ́ ni o torí mo fura pé látìgbà tèmi àti ẹ̀tijọ́ rìn nǹkan ọ̀lọ́ déédéé ń ba tèmi jẹ́ pẹ̀lú àwọn àmàràn òfò ilé fẹ́ ṣe nǹkan tó dáa àfi kó kọ́kọ́ pé ó mẹ́mìí mi kó ń bẹ́ẹ̀ min aljannati wan nas aljannu nínú àwọn ṣaitan sẹ́yìn bá ti fi a'udhu billahi mina shaitan rajim oko tó ní agbára ni yóò sá fún yín àmọ́ téèyàn ibi táyà ti sẹ́ a'udhu billahi mina shaitan rajim yóò pọ̀ kárí láyé mina shaitan rajim gan ni òní sì ń dàtí ẹrú ní báyìí rẹ jẹ so àwọn nǹkan tí ń ba tèèyàn jẹ pọ̀ kọ́ lọ́n gbà wá lọ́wọ́ gbogbo wọn wàyí o Ramadana ní bẹ́ńtà yìí o ǹjẹ́ tá a bá wá rí mùsùlùmí kan tó lórí tọ́láyà tọkọ̀ láti kẹnu ró ọ̀sán kankan lọ́jọ́ kó ń ta ní bá mu kóòkù ọjọ́ kó ta ní bá ń jẹ búrẹ́dì ó ní wọ́n bò ń wọ́ ọ̀lẹ̀ ẹ ọ̀lẹ̀ báwo àti sínú ẹtì fẹ́ kó ń jẹ ìsínú ẹfẹ́ kó pamọ́ ó ní rárá òun fẹ́ jẹ́ ń tóun ni ilẹ̀ ń ṣe náà àrọ̀mọbọ́nà ni ó ní àmì náà ti ẹ̀gbọ́ bẹ́ẹ̀ àmọ́ nìyí ṣe ni ẹ wọn lẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ ó ti fọwọ́ ara rẹ̀ ṣe sà àtúbọ̀tán tí ọ̀dà torí pé ọlọ́run ọba wa ń sọ fún wa nínú Al-Qur'an ó fi yé wa قلني ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا في الدنيا فنسيتها وكذلك اليوم تنسى تو الله يعلي دعوة أني بقول أنت بتكتي بقى سياسي أو níta ní kó se kò ṣe níta ní kó pàṣẹ kò pàṣẹ ó ti fọwọ́ ara rẹ̀ ṣẹ̀ṣà ìṣẹ̀mí tó burú jù kò ní gbádùn nínú sàárì rẹ̀ agbèdìdé ń jọ gbẹ̀ndà kìámà nídìdì afọ́jú wọ́n máa pè rọ olúwa mi kí ló dé tá mi dìde ń dìde afọ́jú mo ti ríran láyé ọlọ́run ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà ni àti àwọn ọlọ́run abọ́ láyé ọ̀tàkìtì papọ̀ sí ọkọ̀ láti tẹ̀lé bẹ́ẹ̀ náà lágbàgbé rẹ lónìí ìbàdàn ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú wa abdullahi bin mas'ud radiyallahu anhu ó ní law aftarta yawman fi nahari ramadan min ghayri rukhsa lam tastati' an tu'awwidahu hatta law sumta ad-dahra kullah rawahu ibn abi shayba bisanadin hasan ó ní ẹnikẹ́ni tó bá fi lè ba sùyàmù ọjọ́ kan jẹ́ àbọ̀kọ̀ láti ṣe. o lè dí sèyàmù ọjọ́ kan yìí nínú Ramadan tó o bá fi gbogbo ọjọ́ ayé rẹ̀ ṣe sèyàmù gbogbo ẹni tó bá kùnà láti ṣe sèyàmù ọjọ́ kan láì ní àwáwí kan láì ní nǹkan kan tó jẹ́ nǹkan kan tó lè rọ̀ ma tó fi lè má ṣe onítọ̀hún kó bá fi gbogbo ọjọ́ ayé yòókù tó bá fi ṣe sùyà kò lè dípò ọjọ́ kan tó pàjẹ́ nínú Ramadan yẹn ẹ̀yin ọmọ ẹ̀yà nínú ẹ̀sìn Islam a kú oríire ti Ramadan kí oríire yìí kó lè bá wa jẹ́ oríire gidi ẹ jẹ́ ká ṣọ́ ìkẹnuró wa ẹ jẹ́ ká gbìyànjú láti ṣọ́ ẹnu wa níbi ìsọkúsọ ẹ ká gbìyànjú láti ṣọ́ etí wa níbi ìgbọ́kúgbọ́ ká ṣọ́ àwọn ẹyinjú wa níbi ìwòkúwò ká ṣọ́ àwọn ọpọlọ wa níbi èròkérò ká ṣọ́ ẹsẹ̀ wa níbi ìrìnkúrìn ká ṣọ́ra wa níbi ìṣekúṣe kọ́rọ̀ wa má dàbí tàwọn tá nàbí sallallahu alaihi wasallam tọ́sọ nípa wọn pé kam min sa'imin laysa lahu min siyamihi illa al-ju' wal-'atash mélòó mélòó lẹni tí ń ṣe sùyàm tí ò ní ládàá kan gbà lọ́dọ̀ ọlọ́run látàrí sùyàmù rẹ̀ tó ju ebi àti òǹgbẹ lọ torí ẹja gbìyànjú láti kóra wa níjànú jìnnà sí ìbàjẹ́ rọmọdán àwọn ọgbọ́dọ̀ dọ́gba pẹ̀lú ìgbà tá a ṣe rọmọdán dáadáa tá a máa ṣe nu rọmọdán yìí ọgbọ́dọ̀ jẹ́ pé ó lékele ó lékenká sí gbogbo dáadáa tá à ń ṣe yòówù kí rọmọdán náà tó dé ẹ̀yin tọ́lọ́ ń bùkún ẹ lawọ́ ẹ ṣàánú wọn àwọn ẹni tó ṣe kókù díẹ̀ káàtó fún ẹ rántí pé tẹ bá fún ẹnìkan lóúnjẹ tọ́jẹ fún ìsinu. ẹ̀yin náà ma gbaru ládàá tiẹ̀ àti látara pẹ́ lawọ. ẹ lè gba méjì gbàtọ́ ẹ nìkan lẹ fún lóúnjẹ sínú ẹ lè gba ládàá oníṣùyàmù mẹ́ta ẹ lọ bẹ́yìn bá ti ṣe ń fẹ́ tó iná ní kẹ́ ẹ sí ọlọ́run a máa sànyàn gbogbo dáadáa kọ̀ọ̀kan tá a bá ṣe ń gbogbo gbà a máa lékún títí dé ọ̀nà ọgọ́rùn-ún méje wọn á ní téèyàn bá ṣe dáadáa nínú Ramadan àyè kọ́pọ̀ jù bẹ́ẹ̀ lọ gan-an lọ wà torí ẹ jẹ́ ká gbìyànjú láti ṣe dáadáa nínú Ramadan yìí báyìí ẹ gbìyànjú láti sokun ẹbí yín pọ̀ ẹ̀yin tẹ́ ẹ lówó tásìkò àti yọ zakati yín ti tó ẹ gbìyànjú láti yọ tó bá ṣe pé ìjọ kẹẹ̀ẹ́dógún oṣù Ramadan iná lọ yẹ kí ẹ yọ zakati fẹ́ni tí zakati rẹ̀ bá bọ́ sínú Ramadan kò burúkú ẹ ti yọ láti sìn ẹ lè yọ láyọ̀ ọ́lẹ̀ kẹfì bá kó ìdùnnú bá mọ̀lẹ́bí tójú ń pọ́n tí yà ń jẹ ẹlòmíì ọ̀parọ́ wàláhì tẹ́bárí tí wọ́n ń béèrè pé ràn wọ́n lọ́wọ́ ń tì wọ́n lẹ́nu àmọ́ kò sí nǹkan ọ̀gbọ́n ọgbọ́n wò lẹ́ni tí ọ̀gbọ́n gbọ́n àìní ń lọ sọ wọ́n dì bẹ́ẹ̀ ẹ̀rọ ẹlòmíì ọ sọ pé fámìlì òun àtọkọ àtìyàwó àtàwọn ọmọ àwọn ọmọ ń táwọn lè jẹ táwọn lè fi sínú lónìí àwọn òní so irú wọn kápẹ́ ìwọ fẹ́ yọ zakat wọ́n á yọ zakat rẹ o fún ní nǹkan kan tọrọ ra jọjú ẹ̀rí pé tá sọdún parí kò tún ní bí ẹnìkan léèrè pé kọ́ràn lọ́ọ́ zakat a sì mọ̀ pé kìí ṣe zakati nìkan lówó tọ́lọ̀ ní ká máa ná sọ àwọn rere tún àti wọn máa ń fowó ṣe kìí zakati tẹjá gbìyànjú láti ṣe àwọn dáadáa sọláàtì wa kò gbọ́dọ̀ tẹ̀tì ká máa wá sí mọ́sálásí ká máa jìnnà sí mọ́sálásí ká máa tanra wa dànù nítorí pé ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àti kànfẹ́ bíi para rẹ̀ kìí lọ́n ó sì lọ́n ṣe sùyàmù Ramadan. asi ti sọ pẹ́ni tí èsì náà ń tẹ́lẹ̀ kí tó dé kọ́mọ́tì torí pé na dé yọ abẹ́rẹ́ sí ní ṣe sọ̀láàtì tó bá ti jẹ́ pé ọlá nìyàn pé na Ramadan bá tún ti lọ padà sí bó ṣe wà tẹ́lẹ̀ má ṣe sùyàm wàláhì ọlọ́run bùkátà rẹ̀ ọlọ́run bò bùkátà rẹ̀ torí kẹfẹ́ rí ọlọ́run gbà fún wọn kọ́jọ́ pé àwọn ni wọ́n máa ṣẹ̀sìn eléyìí torí ti kí wọ́n aláṣẹ tí rọmọbọ́nà bá dá méjì àfi kọjá pé bàbá lè má mú nìkan àti bàbá làdáni láàmú arímbò mi kálukú ti ń túlẹ̀ báyìí ìjọ alákọ̀ọ́kọ́ kálukú wá wọ́n lè fẹ́ wo bí ó ṣe rí wọ́n ti tọ́ wò báyìí wọ́n ti pátìlà wọ́n ti wá sá báyìí sọ́dà abẹ́ kọ̀mọ̀dà abẹ́ irú ẹ̀sán tẹ́ fẹ́ gbà lára Ramadan náà lọ́lọ́ máa ń fún yàn lára kìyàmú Ramadan ẹ má jẹ́ akọ́lẹ̀ ẹ má jẹ́ akágara ọlọ́run ẹlẹ́dàá kó fún wa ní dáadáa ṣe nínú Ramadan gbogbo àwọn dáadáa tá a bá ṣe ọlọ́run kó ṣe ní àtẹ́wọ́gbà ọlọ́run kó ṣe wá lọ́kàn nínú ẹni tí wọ́n bọ́kùn náà kúrò lọ́rùn wa ọlọ́run dákun ṣe wá lọ́mọ àlùjẹ́nà kárántí pé nínú ìjọsìn títún bẹ nínú Ramadan náà ni káma ṣe àsọ̀láàtì fọ́gà wa anabi tiwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam torí pé ọlọ́run àtàwọn mọ̀lẹ́kà rẹ̀ àwọn náà ṣe كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم yarhamkumullah.